محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله في الحديث التاسع والثلاثين والمئتين وعن أبي عمارة البراء بن عازب رضي الله عنهما قال أمرنا رسول الله صلى الله عليه وآله وسلم سبع ونهانا عن سبع أمرنا بعيادة المريض واتباع الجنازة وتشميت العاطف وإبرار المقسم ونصر المظلوم وإجابة الداعي وإفشاء السلام ونهانا عن خواتيم أو تخطم بالذهب وعن شرب بالفضة وعن المياثر الحمر وعن القص وعن القصي وعن لبس الحرير والاستبرق والديباج متفق عليه حديثي أجا حديثي سجا حديثي قاري من ohun بابو. à ń nínú àdìsí tó síwájú àwọn nǹkan tó jọba yìí ti wá ṣùgbọ́n lè fún wa nbí. Al-Bara ibn Azib ọlọ́gbàdé fi wá àti Al-Bara àti bàbá rẹ̀ Azib mùsùlùmí làwọn méjèèjì wà alhamdulillah ìdí tí Imam an tó fi sọ pé radiyallahu anhuma ọlọ́run kó yọ́nú sáwọn méjèèjì. ó ní amarana Rasulullah sallallahu alaihi wasallam bisab'i anábìwá ìkẹ́ àti ọlọ́run kó máa bá ó pa aláṣẹ pẹ̀lú nǹkan méje kan eléyìí tí ó ṣe lọ́rùn yẹn lórí wa pé ká máa mójútó. a sì ti mọ̀. في أمر النبي صلى الله عليه وآله وسلم لطائفة من الأمة أمره للأمة كلها أتيت النبي باقاقاكم صلى الله عليه وسلم لنا الأمة الثاني فهو الأمة فأمره للصحابة أمره للمسلمين جميعا àṣẹ tó fi pa àwọn sàábé àṣẹ ni fún gbogbo mùsùlùmí lápapọ̀ díjọ́ gbìndà òkè yàrá. ó ní nǹkan méje yìí ó fi pa wá láṣẹ ó tún á kọ nǹkan méje míì fún wa àwọn nǹkan méjèèje tó fi pa wá láṣẹ ni báwọn náà ká kíyèsí báwọn ti ń ṣe ká tó máa mójútó èyí tá a bá máa ṣe ń bẹ̀ ká dé láti rí i pé abẹ̀rẹ̀ sí ní mú lò. àmọ̀ràn náà bẹ̀rẹ̀ yẹ́ ẹ̀dẹ̀tẹ̀lẹ̀ mẹ́rin. alábì sallallahu alaihi wasallam ń pa wá láṣẹ ká máa ṣàbẹ̀wò sí aláàárẹ̀. aláàárẹ̀ àárẹ̀ kéré bàbá rẹ̀ tóbi ọlọ́nkọ́ gbà wá kọ́ sọ wá kọ́ là wá. ẹni tí ń sáré nítorí dájú ni pé àárẹ̀ òwò náà ṣùgbọ́n lọ́lọ́n bá ti kọ́ nǹkan mọ́ ni kò sí bá a ti fẹ́ sí. ọmọ náà rẹ̀ wá gbọ́ pé ń sàárẹ̀ ọ lọ ṣàbẹ̀wò sí ọ gbọ́dọ̀ pàtì tó bá lọ ṣàbẹ̀wò sí kìí kó mú wòsàn lọ ìwọ gẹ́gẹ́ bíi ta ni àmọ́ àbẹ̀wò tó bá lọ sí sí i yóò fi lọ́kàn balẹ̀ yóò pààrọ̀ ọ̀nà rẹ̀ rẹ́ yóò mú dùnú jókòó sínú ọkàn rẹ̀. àdúrà tó bá tún wá ṣe fún as'alu allah al-azim rabb al-arsh al-azim ay yashfiyak wá lẹ́ẹ̀mejì ọmọ ìyá rẹ̀ tó bẹ̀wò táà rẹ̀ ti ṣe kìí ṣe tọ́lọ̀ wọn bá kádàrà pé yọ gbàbẹ̀ kú yóò dìde yóò dìde gbádùn náà yóò kúrò lórí ìdùbúlẹ̀ ààrẹ náà tẹ́lẹ̀ ní dáàmú àwùjọ bá bẹ ẹni tí ń sáré o àdúrà tá à ń ṣe Yorùbá náà dá o àmọ́ ẹsẹ̀ lọ́yẹ kọ́ wá lẹ́yìn tá a bá ṣe tánàbì fi kọ́ wa yìí nítorí pé eléyìí tó fi kọ́ wa yìí àrígbámú ni àrígbámú pẹ̀lú ẹ̀ wọ́n ní tó bá jẹ́ pé ẹni tí ń sa rẹ̀ àárẹ̀ rẹ̀ ọ̀bá jẹ́ ìtí ọ̀bá kú ọlọ́run fún lálàáfíà náà ẹjá gbìyànjú káwọn náà kọ ká máa wí fẹ́ni tí bá ń sa rẹ̀ bébí aláàárẹ̀ wò kìí ṣe dandan tọ́jú pé ọsibítù wọn dá dúró sí kìí sì ṣe pé tọ́ba jẹ́ pélé lọ́ba wà kíbikíbi ọba wà abẹ́wò lópin ìgbà tọ́ba ṣe pé ibi tí wọ́n gbé lọ́yún kìí ṣe ibi tí ọ̀tọ́ pápẹ́ wọ́n gbé mùsùlùmí ọmọ ìyá wa lọ á ń bọ̀sibọ́sí páwọ́ wà abẹ́wò ń bẹ̀ ọlọ́mọdé alóbi tí ọ̀dà bí ẹni tí ń sáré tí wọ́n gbé lọ sí sọ́ọ̀tì àwọn ń lo agósí lórí wọ́n ń kòkó lóòótọ́ wọ́n ń tú dà sí lórí. ọwọ́ àlọ́ bẹ́ẹ̀ wò sọ́ọ̀tì a'udhu billahi ìlọ́gbẹ́ ìlọ sọ́ọ̀tì ó ní ẹ ah, lágbájá sẹ́tì ẹ̀dá dúró náà ni a'udhu billahi minash shaitani rajim. lágbájá sẹ́tì ẹ̀dá dúró iná lọ lọ bẹ̀ wò a'udhu billahi minash shaitani rajim. àbí ọ̀dọ̀ babaláwo kan wọ́n gbé lọ babaláwo yẹn ni wọ́n ń ba yín tọ́jú rẹ̀ wọn náà wàá bẹ̀wò lọ́dọ̀ babaláwo a'udhu billahi minash shaitanir rajim. kọjọ́ kọjọ́ ìṣègùn kọjọ́ awo ni wọ́n gbé lọ́dọ̀ rẹ̀ agbọ́dọ̀ lọ. nítorí pé àwọn ẹni láabi tó bá kọ́dọ̀ wọn náà bá gbá láàrẹ̀ lọ tí wọn náà bá ti lè lọ bẹ̀wò ń bẹ̀ẹ́. فقد تعاونت معهم على الإثم والعدوان وانا سيرنا والله أنه لا تستلون سيرنا والله لوري أستاقوت الله torí rẹ̀ báàlẹ̀ bá ń sẹ́yìn ẹ̀yin náà kọ́kọ́ ṣàánú orí ara yín o ẹ má jẹ́ wọ́n gbé yín lọ ibi tí ọ̀dà o wọ́n gbọ́dọ̀ gbé yín lọ sí sọ́ọ̀tì o wọ́n gbọ́dọ̀ gbé yín lọ sínágọ́gù o wọn sì gbọ́dọ̀ gbé ń lọ sọ́dọ̀ babaláwo kan o ẹ wá sọ fún ẹ ẹdájà àkọ́kọ́ yanjú ní ti ń náà bó ti ń sàkúrò náà ni a máa ṣe bí ọba lẹbù ni ẹ tọ́tọ́ pọ̀lọpọ̀ kan máa ṣe nǹkan tó jẹ́ pé yóò kábí aláàárẹ̀ wò ara ń dáná bí sallallahu alaihi wasallam tó fi pa wá láṣẹ mọ́láàárẹ̀ náà kò rí dájú sáká káwọn èèyàn rẹ̀ náà rí dájú sáká gẹ́gẹ́ ibi tí wọ́n gbé sí ibi tí ẹsẹ̀ ò ti ní kọ àwọn mùsùlùmí láti wá bẹ̀. mọ́tò bá jẹ́ pé ibi ibú ibi àdánwò ibi orí ibú lẹ bá gbé lọ ẹ̀yin náà lẹ́ẹ̀ máa ràn ẹ̀dá ilé ìjẹba padà ẹnìkan ń sáré ilé lọ́wọ́ àmọ́ ń sáré ọsibítù náà lọ́wọ́ wàláàkìn àsìkò tí ẹ wá gbọ́ pé ń sáré tẹ̀fẹ́ bẹ́ẹ̀ ẹ wá gbọ́ pé ìtọ́jú tí wọ́n ń ṣe fún ọ àwọn pàìtọ́ àti rẹ́fúrẹ́mù àwọn ni wọ́n wò. kẹ́kẹ́ bẹ́ẹ̀ wò àyà bẹ́ẹ̀ wò láti lọ sọ tí sòdodo fún wa ni. kí ló dé kí ló ṣe tó fi jẹ́ pé python ni wọ́n ń tutù àpò arápá sí aláàárẹ̀ yìí lórí wọ́n ń pe wọ́n ń porúkọ wọ́n ń pe ṣírùkù wọ́n ń pe kúfúrú léèyàn ayé lórí inú yẹn sì tún dùn ẹ̀ ń dátọ́ mi kí ẹ sì ń ìyàlẹ́nu láwùjọ Yorùbá yìí tọ́lọ́pọ̀lọpọ̀ kọ lásán táwọn bàbá wọn ti sọ wọn lẹ́bi lè dá àmọ́ kó bá wọn bí sínú islam rè àmọ́ kí ni islam ẹ má bẹ̀rẹ̀ wọ́n fìdí rẹ̀ mi ilé ìjẹba. tọ́ àsìkò sọ́wọ́n lọ bí aláàárẹ̀ wò sí yun ní pàìtọ́dé ọba pàìtọ́ pé ìdáǹsẹ̀ lórúkọ jésù lórúkọ jésù iná kọ́ wá gbé bàbá yìí iná kó gbé ọ̀rọ̀ bàbá yìí iná kó máa bọ̀ à á sọ pé orí ikú olè gbé wọlé wà á kó fún káìkáì kájọ dàmà kó sílé wọ̀. àwọn tó wá béèrè fún káìsọ̀ pé kọ́ wá àwọn bá yarí ẹni tá a ní kó wá bá wá jẹ́kì ẹni tá a ní kó wá bá jẹ́kì yóò ti bá lé lọ yìí àwọn tó kó fún ọ ẹ ìjà ti tẹ láti jẹ àìdá tó fi tá a fún yìí kọjá fún ẹtún fẹmi fún òtútù wa lẹ tẹ́lẹ̀ ayánilánu fún àwọn olódo tí wọn mọ̀ nípa ẹ̀sìn láti gbogbo ń tó sàpèsè Islam ní màmá ẹ̀sìn táwọn káwọn ní sọọsì àwọn ẹ̀sìn àbí yàrá máa lọ sọọsì gbogbo náà bẹ́ẹ̀ dáhùn náà báwọn fẹ́ kò sí sáré ìfà ọ̀tá àwọn ọmọ abẹ láyé péré kété ni àárẹ̀ ìṣe wọn àwọn ìṣe àrẹ̀ fà lẹ́fí ń dá wọn wò á ó ṣe o ó ṣe fọ́pọ̀lọpọ̀ olódò tọ́lá ti mọ̀ pé wọ́n ń dá rádaràda kan wò pálá rẹ̀ lásìkò tó débẹ̀ ọ̀gbọ́dọ̀ lọ́ọ̀bẹ̀ àfi nílí lọ́tẹ́ni tí ó kọ ìbàjẹ́ wọn èèyàn ń sáré wọn tí wọn ń ta lábẹ́fẹ́lẹ́ wọn fi ń bá débẹ́lì sísèdè wọn ń ta lábẹ́fẹ́lẹ́ wọn fi ń ṣe yan ọrùn fún lọ́rùn ẹgbẹ́ ọwọ́ wọn ń ta lábẹ́fẹ́lẹ́ ìlà wa ń wọn àti bàbá àti ìyá rẹ̀ ọkọ fún ọmọ ọkọ fún wa ó sì jẹ́ iye wọn gbọ́dọ̀ tí wọ́n ti ń kọ́ da dúró bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ egun ó dé yìí nínú àǹfààní tó wà fún ká bí aláàárẹ̀ wò náà ní pé aláàárẹ̀ ọkàn rẹ̀ ó balẹ̀ títí ń ṣe tó bá tó ìpele ọgọ́rùn-ún látàrí pé ẹbẹ̀ wò ọgbọ́n lè dínkù ń bẹ̀ pátápátá tó fi lálàáfíà torí tó bá rí wọ́n mọ̀ pé ohun ọ̀dá wà nínú àdánwò tó dé bá òun gbogbo ọmọ ayé òun mùsùlùmí bẹ pẹ̀lú òun. àǹfààní mi náà ní pé ẹni tí ń sáré nílò fẹ́ máa fi ọ̀nà kẹsẹ̀ lọ ẹ̀yẹ́ dínà rẹ̀ lórí ó lè máa sọ̀sọ́ kú sọ̀rọ̀ kọ́mọ wíwì kówì tá ló ń sẹ́ o sínú iléèwé lọ́wọ́ ẹ̀kọ́ tọ́sùn ẹ̀ palẹ̀nu mọ́ ẹ̀ fi hàn pé ọ̀dọ̀ ọlọ́run lórí ti máa wá òun náà ló máa ń gbé àmì wò bá àwọn ẹ̀dá rẹ̀ sóòrò lẹ́sẹ̀ ẹ̀ máa fún Allah kẹ́lẹ́bà rẹ̀ sàn lágbà lọ́dọ̀ rẹ̀ nínú àǹfààní tó tún wà ń bẹ̀ òun náà ní pé ẹ̀yin ò láǹfààní láti mú aláàárẹ̀ yẹn mójútó sì tó ń tààrẹ̀ tó ń ṣe nígbà tó ṣe pé ó sì ní làákàyè ọmọ ń tẹ́ ṣe àárẹ̀ tí ò pọ̀ púpọ̀ jẹun òdì lọ́nà kó mu mi ọmọ òru yàtọ̀ sọ́fù ọmọ ọ̀sán yàtọ̀ sóru ọdọ́mọ rẹ̀ mọ̀ yàtọ̀ sọ́mọ ọlọ́mọ kí ló wá ní sílẹ̀sì káfíyé kọmẹsílọ̀n. so bí o ti ṣe rọrùn fún ọ láti jẹun bíi ti tẹ́lẹ̀ ti rọra ti ṣòro náà ló tún máa sílọ̀n ní orí ìdùbúlẹ̀ rẹ̀ tó wà. èyí sùn láǹfààní láti kọ́ wọn bóun ni wọ́n máa ń ṣe mára fún aláàrẹ̀ bóun ni wọ́n máa bá aláàrẹ̀ ṣe ìtọ́jú ara rẹ̀. lórí ìdùbúlẹ̀ rẹ̀ tó wà tí ó fi láǹfààní àti máa ṣèjọ́ ti mára ti mọ́tótó. akramakumullah nínú àǹfààní tó tún wà ń bẹ̀ òun náà aláàárẹ̀ yẹn ọlọ́run lè kádàrá pé káàárẹ̀ yẹn kọjá ti ti kú. tẹ́yìn bá wà lọ bẹ́ẹ̀ wò ó lè jẹ́ ike déédéé àsìkò tẹ́ wà ń bẹ̀ sí òun ní ọba dé. ẹ láǹfààní àti sọ fún kíkọ́ sọ yìí pé la sọ ara àǹfààní nìyẹn. tó eléyìí jẹba o. nǹkan mí ìdáná fi sọ̀rọ̀ lọ́wọ́ àti tó fi pa á lásẹ wọn náà ní kátó lọ bẹ́ẹ̀ ara. ọmọ ìyá yín mùsùlùmí kan ọ̀ ayá ẹ wá ń dunnú pọ̀lọ̀ mu ẹni tí máa ń ṣe bí èèyàn burúkú ni o èèyàn játijàti rádaràda nù o tọmọ kíta sì rí inú rẹ tí ń dùn bá lọ tú àwọn èèyàn kan ní ṣépè fún ọ ni àmọ́ wọ́n kàn rí rẹ mánú nítorí pé màkàmákà lóye kàn oyè tó kára àwọn ń bọ̀ wá kára ẹ̀dẹ̀. tiẹ̀ náà ń bọ̀ àsìkò tí àárẹ̀ tiẹ̀ náà bá dé wọ́n gan ni bàbá wàá gbà ìyá wàá gbà ìdáhùn yóò ṣe fún ọ yóò kọjá gbogbo etí wọ́n sí tí ìbá ṣe pé inú rẹ ọ̀dà inú rẹ bu ìyẹn ń sáré inú rẹ wá mọ̀lẹ́kà kú ọ̀wá dọ̀rọ̀ kó tó ẹgbẹ̀mí wèrè ọ̀ á di wèrè abẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ̀ wọ́lá àbẹ́ làwọn èèyàn mí rí torí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà wọ́n ti ń fẹ́ kó kú wọ́n ti ń wá kí nǹkan ṣe ọ́ ká pé gbẹ́sẹ̀ lára rẹ̀ ọ̀yá wọn wọ́n tó amúròyìn mi wá pé àkọ́dà ah, gan nígbà tí àwa ń àti ìdìde gan lámbúláǹsì bá dé wọ́n bá tó wá gbé ẹ́ mo wọ́n gbé lọ inú rẹ̀ ń dùn ní o bó láàrin rẹ̀ gan tó ìsáǹsá rẹ̀ pé ah, bó ló tó àárẹ̀ bó ló tó olórí ikú inú rẹ̀ ń dùn bàjẹ́ ni torí wọn níbi kókú kókú àti lójú ayan tí máa wọ ayan kíkàdé òkú ni kí ládìẹ máa ti bá wá jẹwọ ni torí délé níbi tí àwọn kàmọ́tù bá ti pọ̀ inú wọn máa dùn pé nǹkan nǹkan ṣe é. olódì àwọn ni a'udhu billahi minash shaitanir rajim tí imáàni bá wà tí ìfẹ́ bá wà anábì sallallahu ni á dàbí ni tẹ́kí tí orí bá ń fọ́ wa ẹsẹ̀ ó sì máa ro wa nítorí orí ti fọ́ wa ẹnu ò ara ò ní yá sí àti ṣe gbogbo tí máa ṣe tẹ́lẹ̀ orí ní fọ́ wa kí ló dé tó rí ọ̀daràn rẹ̀ mú lọ́wọ́ kó fara ìkú lẹ̀ kọ́ máa bá ṣe tiẹ̀ lọ. tó bá jẹ́ pépè òdodo bá ń bẹ àní rí ẹnìkan nínú mùsùlùmí láyé yìí tí ó máa dunnú sí pé bànújẹ́ dé bá ọmọ yóò mùsùlùmí. yóò tún máa ṣe ní kí wọ́n kọ bíìlì orí ibú tí wọ́n lọ sí tù kó sì gbélé mọ̀ kí wọ́n má rí káàkiri gbogbo fámìlì rẹ̀ náà tù bẹ́ẹ̀ làwọn ẹni tí ọ̀dá tí ni wọ́n máa ronú tó mùsùlùmí kì í fẹ́ káburú sọmọ ẹ̀yọ́ o tọ́lọ́mbà wa lọ kádàrá kọ́ sẹ́lẹ̀ gbogbo mùsùlùmí máa dúró ti mùsùlùmí àwọn náà ká máa kẹ́kọ̀ọ́ ń bẹ̀ o àtìrì mùsùlùmí ọ̀gbọ́dọ̀ tú o torí kọ́ lọ sípítù wọ́n ní kọ́ lọ wówó wá wọ́n wá rówó mú wá wọ́n kí wọ́n gbé gbogbo ẹrù lé wọ́n lọ gbé dà a'udhu billahi ẹ̀rí pé bàbá kan láwọn tó dàgbà bọ́lọ̀ ti ń bá wa tún ṣe kí bàbá yẹn ti súnà wọ́n kéde fún yín ní àwọn bíi àwọn ọjọ́ bíi mélòó tó ti lọ kí bàbá yẹn àárẹ̀ tó ní í ṣe pẹ̀lú ohun àti ọ̀nà ọ̀fun ń bàbá yìí láàmú kò lè sọ̀rọ̀ kẹ́nìkan gbọ́ dáadáa. wọn á ní bàbá yìí ọ̀wá owó kan fúnra ara rẹ̀ kíkà fóònù lówó tó ń fẹ́ fi jẹun o torí pé kí yẹn gbọ́ tó dáyé tọ́lọ́kù kù ti ṣe ń tí àkùkọ ń jẹ. oṣùgbọ́n tó bá ju agbára èèyàn lọ èèyàn sọ̀rọ̀ náà wọ́n fẹ́ sọ operation over two hundred thousand tó ń bọ̀ ní wọ́n fowó yẹn sí. wọ́n ká sí ìrànlọ́wọ́ àǹfààní tó ń bẹ nu mímọ ìṣerú àwọn ìrànlọ́wọ́ yẹn pọ̀ o àbẹ́ lọ́n ká burú sẹ́lò mí náà o tó bá lọ ṣẹlẹ̀ tí wọ́n lọ wà ń kó ẹni tó ẹ̀kọ́ ràn lọ́wọ́ yìí ìgbà tá a bá fi wí ká là á fi san. lẹ́ni tó àwọn ọmọ pé ọ̀dá sí ọ̀dá sí ọ níjọ́ títí ẹ bá dé bí ọ̀rẹ́ ẹ̀fẹ̀ ṣe náà lórí táwọn yẹn. irú bàbá náà ní bàbá ti sọ pírẹ́ṣọ̀ fún wa láàbẹ̀ wọn ó tá a sì mọ condition tán wà. Táàbù lè rí pé nínú two hundred thousand táwọn táǹkéde láwọn ti rí hundred and something. Táǹkéde pé táàbù lè rí pé tí wọ́n ti rí yòókù. Nàìjíríà jẹ́ mùsùlùmí tí ó máa jókà fún àwọn ọmọ ìyá rẹ̀ mùsùlùmí. Nítorí pé ẹni tí kò bá ti dààmú pẹ̀lú àwọn mùsùlùmí àtọ̀rọ̀ wọn kò lè jọ́ka nù wọn. Bẹ́ẹ̀ la Nàbì sallallahu alaihi wasallam fi hàn wá. Àbẹ́lùm ká burú sí ẹnì kankan. àmọ́ tí nǹkan bá ṣe nìkan gbogbo wa gbọ́dọ̀ dìde lọ́nà tó ṣe yí pé ọkàn tí ẹ̀gbọ́n balẹ̀ ike alihamudulilayi kìí sèmi nìkan báyà dáadáa àbá ìdá ìdáadáa bá ṣe nìkan tọ́jú mùsùlùmí ọmọ ìyá rẹ̀ pápá pàdé níbi ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀ ń lẹ́nu pé gbogbo ti tú báyìí. kí gbogbo wọn mọ̀ kí aṣọ ọmọ àwọn èèyàn báyìí àgẹ́sẹ̀ bí bọ́ọ̀lù láti pàdé ibi tọ́lọ́ ibi tànàbì sọ̀rọ̀ láàrin sọ́nà làá fi ń pàdé. sọ inú yẹn inú yẹn ni tó yẹ ká máa ṣe ó ńlá ayé jàmà àbí kí lóyún rò pé ó dunnu lé ayé dà yín náà rí sẹ́yìn ti gbé sórí àtẹ́rí kí lóyún adunlé ayé rán lásán kí káka máa kó tákàdá arọ́ kankan ni ike mo lówó mo kó sápò mo dé mọ́ lọ pọ́ mọ́ lọ bò mọ́lẹ̀ oko sórí àjà àwọn kan tó lọ kó sí sálángá sádùn ayé náà ẹnì kò sí lówó lówó títí dá sómi kọ́ máa wá mu bí ayé náà irọ́ lásì ayé bọ́lọ̀ fẹ́ níbàámu pẹ̀lú lànà Muhammad sallallahu alaihi wasallam nri tún máa níwọ̀n nìkan tún rí wọ́n tún rọ kiri káàrẹ gbogbo oríkìbí tó bá wọ̀ wọ́n bẹ pẹ̀lú rẹ wọ́n náà bẹ pẹ̀lú wọn àdúnlé ayé ni wọ́n láì ẹni tí ọba mẹlẹ ìkádùnlé ayé nǹkan ṣe nínú ìmánì rẹ kí ni ń dùn mọ́ ẹ̀yàn nulẹ̀ ayé náà ẹ̀rọ dáadáa kí ni ń dùn mọ́ ẹ̀yàn bẹ́ẹ̀ wọ́n ní kò sí nǹkan tó dùn dùn dùn dùn nínú ilé ayé tí ìpadà kúrò dára pọ̀ ní títọ́ bá ń jẹ tó ń jẹ tó ń jẹ ọ́ jẹ́ onídùnmọ́ torí tí ọba fẹ́ ṣaláìdùn lẹ́rọ̀ yóò ṣaláìdùn lélẹ̀ ọjà débi tínú rẹ tó máa kùn nínú rẹ yóò máa pè sọláàtì tó di pé ha subhanallah ẹ̀ ń bọ̀rọ̀ lọ inú rẹ ti ń dùn inú rẹ ti ń dùn àbá lọ́wọ́ dídò mọ́bọ̀ kò bọ̀ kó lọ́n bọ̀ ebi ara ni ẹ má jẹ́ tó so gbogbo nǹkan láyé wọn ní kò sí nta jẹjẹjẹ tó dùn tí ìpadà kúrò má yẹn lẹ́nu ìpìlẹ̀ àìsèré nù àwọn tó bá kẹ ẹ bá lẹ́sìn pẹ̀lú gbogbo báyìí ṣeré náà ẹ tún á ríra yín pẹ̀lú àwọn àtẹ̀jọ́ ń sẹ̀ ìdùnnú yẹn máa ń pọ̀ ìdùnnú yẹn máa ń pọ̀ torí àrò wa ẹ má jẹ́ àjẹ́ kí ọ̀rọ̀ wa máa lórí pé àwọn wá sí ìdánilẹ́kọ̀ọ́ àbọ̀ ah, máa rí ọ̀dà ńlẹ́kọ̀ọ́ àbọ̀ ah, náà bọ̀ máa rí ọ̀rẹ́ nìkẹ́. àní ẹjẹ́ ká jẹ́ kí ó bí ìrẹ́pọ̀ tó ní agbára ó bí ìrẹ́pọ̀ tó lágbára kó ní kálukú wa kó dá ọmọ ìyá rẹ̀ mọ̀ dáadáa lọ́nà tó ṣe é pé ká mara wa délédélé ká mara wa lórí iṣẹ́ tó ní kálukú gan sí tó ṣe pé inṣọ́ọ̀lọ́ tó lọ́nba kádàrá pé ọ̀kan nínú wa fẹ́ bẹ̀yàn níṣẹ́ àwọn ọmọ ìyá wa tá à ń jọ ń pàdé òun àwọn gan ló lẹ́tọ̀ọ́ sí jù nítorí wípé ẹni tá a jọ pàdé ń di tọ́lọ́ ń di tànàbì sallallahu alaihi wasallam tó bá yẹ wípé ká rìn nìkan lọ́wọ́ àwọn gan ló lẹ́tọ̀ọ́ sí jù torí ẹ ẹ jẹ́ ká lo àǹfààní dáadáa ibẹ̀ náà láti ti ránfààní pé abẹnidáàrẹ̀ ń ṣe wò nítorí pé ẹni táǹjọ ń ṣe táǹjọ ń pàdé ń bi dáadáa tá a bá rí níjọ tó yẹ ká pàdé kíláàsì á béèrè kí ló ṣe lágbájá nítorí gbogbo wa kì í sàdúgbò kan náà là ń gbé àmọ́ ń pàdé ń bi ìdánilẹ́kọ̀ọ́ látàrí ìpàdé tá ń pàdé ń bi ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀rí ká máa béèrè lọ́dọ̀ ara wa lágbájá ń kó àrí lónìí wọ́n ní à lágbájá yẹn wọ́n rẹ̀ ẹ̀ríkẹ́ ibẹ̀ náà ní kálukú ti dìde pé ah, ẹ̀sìnjá gbọ́dọ̀ rẹ̀ lọ́kàlọ́kì tó eléyìí pàtàkì púpọ̀. ẹlẹ́ẹ̀kejì anábì sallallahu alaihi wasallam ni ó ti bẹ́ẹ̀ rí jánásà anábì ní ká máa tẹ̀lé òkú lọ síbi tí wọ́n ti sìn nínú táwọn àbí fi láṣẹ. ká sọ gbọ́dọ̀ jẹ́ kí wọ́n gbé òkú bájá pé èèyàn tó gbé òun náà lọ dára rẹ̀ rí mùsùlùmí sì lẹ tó kú à ọwọ́dọ̀ rí bẹ́ẹ̀ gbogbo wọn tẹ̀ ló kú rẹ̀ débi tó ti sin láì pariwo láì máa dá wákà láì máa ṣe kíkiri jàmá tó a gbé lọ síbi tó ti sin eléyìí pàtàkì. akramakumullah eléyìí jẹ́ òfin ọlọ́run eléyìí tó fi pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa àìtẹ̀lé láwọn àwùjọ wa tó kú bá kú lọ́pọ̀lọpọ̀ gbà ọwọ́ àwọn fámìlì rẹ̀ wọ́n rira wọn kó làwọn mùsùlùmí yòókù wà ẹ mọ̀ pé jíjọ jẹ́ mùsùlùmí ó ti sọ wá di fámìlì ńlá ẹnìkan nínú wa wá kú ẹjẹ abadé ibi tí wọ́n ti sìn. ibi tí wọ́n sì ti sìn orí tẹ́lẹ̀ lọ́yẹ kó máa gbókù lọ orí tẹ́lẹ̀ kó máa gbókù lọ nítorí pé orí tẹ́lẹ̀ ànábì sallallahu alaihi wasallam ní màá sìnkú sí à ń sìnkú sílé à ń sìnkú sọ́nà kò sí nínú ìlànà Islam. bọ́ọ̀ni lágbájọ́ ti wá kú wọn á lọ sọnù sínú gbó yóò ní sísẹgbẹ ìyá rẹ̀ ẹgbẹ́ bàbá rẹ̀ yóò bá lẹbù ní ẹ. wọn lọ sọnù ẹgbẹ́ pálọ rẹ̀ tó jókòó yọ kí ẹ kúkú máa rí i. ẹlòmíràn wa da gbogbo bẹ̀rù ń jọ̀hún. ṣé bọ́dà mi náà ló ní kí lọ sórí tẹ́? bọ́dà rẹ̀ náà ah, ọmọ kan ọ̀gbọ́dọ̀ bá ń dẹ́rù ẹ̀ wò bọ́mù bá kú bọ́mù kan bá gbémi tó gbémi lọ sórí tẹ ó kó tiẹ̀ nu bàbá ọ̀daràn yóò tún máa hu àkà lẹ́yìn ikú ó rò pé fẹsẹ̀ ṣe ní kí wọ́n tó kú náà wọ́n ó ṣe lẹ́yìn ikú ó kó káwọn sàárè ọ̀pọ̀ àwọn ọmọ tó wá sọ pé ẹkú náà ó lọ ń pa lọ́wọ́ <laughs> ẹkú náà ká tó sí olóòtú ọlẹ tẹ ẹ bá fi lè gbóná sórí tẹ káàdá fún. a'udhu billahi minash shaitanir rajim ṣé èèyàn máa ṣe tọ́lọ́ yìí máa ṣe tà Nabi sallallahu alaihi wasallam yóò tún wá tẹ́. tọ́ ká gbé lọ sórí tẹ́ wọ́n á sọ pé ló làwọn fẹ́ sìn ilẹ̀ kan tọ́ra làwọn fẹ́ sìn sí ilẹ̀ náà ti lágbóyè o ilẹ̀ náà lè jẹ́ mẹ́lì mẹ́ẹ̀ẹ́dógún sí gbòòrò o àmọ́ yorùbá sá kórìíra ká ń gbé yẹn lọ sórí tẹ́ẹ̀dì ilẹ̀ tó tún jẹ́ fifteen mile tí gbòòrò tẹ lọ títí orí tẹ ò jìnnà tó bá wọn ni ọ̀sá sí bẹ́ẹ̀ afẹ́fi di ilẹ̀ mẹ́lẹ̀ ni ok òun dàbí nǹkan tí afẹ́fi dógbò afẹ́fi ṣe wọ̀fà nídìí ilẹ̀ kí ló dé wọn nítorí káwọn ọmọ ọmọ bàá falẹ̀ ta àbọ̀ bọ́ọ̀lù kò sí yọ̀pọ̀ tó bá tóbi jẹ́ kó láàbì dé lẹ̀ mọ́lẹ̀. tó akramakumullah orí tẹ orí tẹ orí tẹ ní ká máa sùn kó sí. àwọn orí tẹ wa sáwọn àmọ́ gbókù lọ ó yẹ kó ní ààbò tó péye lọ́nà tó jẹ́ pé àwọn tá a bá sin bẹ́ẹ̀ wọ́n bẹ lábẹ́ ààbò wọn ò ní bọ́ sí ọwọ́ àwọn tí máa gé ẹ̀yà rẹ̀ yàn ló kọ pé àwọn fẹ́ sóògùn orí ibú eré ìtọ́pọ̀lọpọ̀ fẹ́ ṣe tí ó fi wọ jahannam. ọ̀pọ̀ ẹ̀mọ́ yòókù ni wọ́n sì kalẹ̀ lọ méjì kẹta ẹ bá rí pé wọ́n ti gé orí rẹ̀. àwọn olórí ibú wọn ni wọ́n ti ní kíní kẹta ṣe bí ṣọ́fẹ̀ láti gbé sí déédéé ibi tọ́rùn wà wọ́n kàn gé ní pọ́n wọ́n bá yọrí àwọn olórí ibú. tọ́ àwọn oríṣẹ́ wa a gbọ́dọ̀ ní ààbò tó péye torí kó lè ba àwọn aláàbò káwọn ẹni láabi ọmọ bá náwó bàjẹ́ sí òkú eléyìí ọgbọ́dọ̀ bí kẹ́ ẹ máa wá rẹ́ sáré àbí kẹ́ ẹ máa kọ́ńkírẹ́tì ẹ̀ àbí kẹ́ ẹ máa lẹ táìsì máa gbogbo ẹ̀ haram ni lábẹ́ òfin ọlọ. ẹ gbọ́dọ̀ kọ́ nǹkan kan sára sàárì ẹ gbọ́dọ̀ rẹ mọ́lẹ̀ ẹ gbọ́dọ̀ fi táìsì kankan sí àbí nǹkan míì ìpẹ̀tà wà fún bẹ́ẹ̀ òun látún dáàbò ilé ìjẹba. ṣùgbọ́n láwùjọ àwọn Yorùbá yìí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n máa ń fi ẹ̀sìn ọlọ́run ọba wọn kì wọ́n máa ń gbọ́ wọ́n máa fi ṣeré ni àgbọ́ fi ṣeré àgbọ́ gbà ni wọ́n máa fẹ́ sin ọlọ́run ọba sí. tó bá ṣàlàyé fún wa bí ẹ̀sìn ọlọ́run tọ́lọ̀ fi rán nàbì sallallahu alaihi wa sallam kò fara mọ́ ká sọ òkú wa tó kú di nǹkan àjọyọ̀ táwọn á pé àsìkò tí bàbá kú sí nǹkan tiẹ̀ wá da owó ń bẹ lọ́wọ́ àsìkò tí bàbá kú sí ọ̀dá òun ò lówó tó owó fi sọkú nínú kọ́ńtù àwọn Yorùbá mi òkú ìsáni sáá alẹ́ nìkan lọ́ọ́ tọrọ ọmọ nínú kan nínú ìlú àwọn Yorùbá yẹn náà. bàtí bàbá àwọn arìtàn wọlé òun náà ní fún àríwáyà ó ti wá wù wọn ti wọ pé táwọn eléyìí tí tàbílíìgì ni wọn tàbílíìgì ẹyin wọn dà àwọn èdè tàbílíìgì alùsùnà làwọn ẹgbẹ́ tó bá rí ẹjẹ. wọn ní bá wọn fún kí ló onítorí bó ṣe ń wojú yín náà ní sòkù òkú tání onítorí tó ń bá kú ẹ̀ ní sòkù wọ́n ní bàbá ń bẹ̀ bá kú nù àlọ́ òun ní fọmọ́ fún yín nítorí pé ẹ̀ ní sòkù ló fi disqualify wọn. subhanallah ṣé ìwọ ọmọ nílẹ̀ ìgbà tó bá kú pé wọ́n sòkù àbí wọn sòkù kọ́kọ́ ọmọ ẹni ọmọ lè pa màálù ikú olú ẹ kú. <laughs> ẹ̀ẹ́dẹ́gbò ni ọjà màálù ni tí o bá karọ́ fún tí nkoro ẹ̀ torí di eléyìí wọ́n tún wá fi agídí fún ọ̀rọ̀ wọn agídí ni wọ́n máa ṣe sẹ́sìn ọlọ́run fáwọn onítẹ̀lé àmọ́ àṣà àṣẹ bí wọ́n ṣe ṣe ni o kó lè bá àrí bí ṣe rí tẹ bá pariwo títí tẹ sọ látòní dọ́là pété òkú lẹ́sìn yìí o ọlọ́wọ́n forí jẹ ọlọ́wọ́n kẹ́ o wọ́n bá ti sìnkú tán ànábì ó ní istaghfiru li akhikum was'alullaha lahu thabat ẹ tọrọ àforíjì fọmọ ẹ̀yà yín ẹbẹ lọ́hùn fún kíkọ́ lọ́hùn fún létí fọ̀ tẹ innahu al-ana yus'al torí lọ́wọ́lọ́wọ́ àwọn ń bilé rẹ̀ ẹ Yorùbá ń gbọ́ wọn gbà lọ́wọ́ dorí kodò irọ́ gidi ni wọ́n ń ronú owó táwọn fi pa màálù yìí tẹ́ǹtì mélòó la gbà kíní wọn la gbogbo tẹ́ǹtì sọ pé ah, ẹ bá ṣẹlẹ̀ nǹkan bá súnà mú ẹ̀ ń dáná sókù lọ́rùn pé táti sọ̀tì ọmọ lọ. mo rò pé yóò bá ẹ gbọ́ kí wọ́n gba gbadaka náà lọ́dún ìṣèjọ́ kẹjọ àdánù wọ́n tún palẹ̀ mọ́ ogójì ọjọ́ òfò wala hawla wala quwwata illa billah ìbáṣe pé ọ̀wọ́n olóníkà ẹ máa ṣe wàhálà ìwọ̀n ní ṣe tẹ̀bá àwọn tó ní ká ṣe ká ṣe ká ṣe náà láṣẹ ètò oníkà máa ṣe ṣe bí lára gbálí torí ẹ̀ inṣàlá ọtọ́ lọ́jọ́ iwájú tó bá lẹ́nìkan kú tó wá pè wá pé ẹ lákùn àwọn akẹ́kẹ́ wa bá wọn ṣe sọ̀látù jánásà sí ọtọ́ bí wọn tó tí ó kù tán àtàsìn tán bẹ́ẹ̀ máa gbàgbàdà kaná ẹjọ́ kẹta ẹjọ́ kẹjọ wọ́n yá ọdúnmìlà kò burú ẹ̀kọ́ ọmọ o ẹjẹ́ bí a ní wàá ṣe sọ̀látù jánásà ẹ̀kọ́ ọmọ ìpè ní sèrè tẹ́ bá wàá ṣe gbogbo ń tá a bá fẹ́ ṣe kàṣe gbogbo ẹ̀ wọ́n sì máa le. mo rò pé yé torí pé yòówù ìgbọ́ lẹ́rọ̀ àwọn ìgbọ́ lẹ́rọ̀ ẹ pé ẹ bá ṣe bí afáyín tí kò tu ọlọ́run ntọ́ wa ń bẹ̀ ni kí tẹ́ tábà fi lè gbọ́ pínrín tẹ́ ẹ ti jọ́ kẹta jọ́ kẹjọ ogójì ọjọ́ kan gbogbo ń pátá alágbọ̀n láàrin wọn kò yín lọ. àwọn òbí lẹ́yìn mi lè ṣètò ọ̀nà kí bọ́ọ̀lù ti fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ fún tó gbọ́. inú ń bẹ́ẹ̀ ní wọ́n lè rí tó àwọn gbà gan ti pa wọn. jẹ yorùbá lógún débi yín ẹsìn wọn ò gbọ́ yé bí tí wúlò kéré ma inú wọn làwọn fẹẹ máa dì tó báyà àlùjáná fẹnu wá wà kò yé wa kò yé wa akẹ́kọ̀ọ́tà ni ọmọ yorùbá máa fẹsẹ̀ islam ṣeré àṣà gangan gangan làwọn gbé wọ̀ ọ̀ dáńtẹ́jẹ́ islam mọ́ gbogbo àti sọláàtà ń ṣe kí ni eré lásán àbẹ́yìn náà ríru sọláàtà máa ṣe ẹ̀ ríru sọláàtà máa ṣe bí wọn kàn máa wo sideways tó ti máa fojú lé ẹnìkan ká tọ́wọ́ pé tọ́wọ́ ti rúkú bá gbọ́ nínú àwọn tó ń fi lọ sí forí kalẹ̀ yóò lọ ń sàtáyà tó máa sọ wọ́n báyìí tó máa sọ wọ́n báyìí tó máa sọ wọ́n bí ìgbà tí yẹn ń jó bẹ̀lẹ̀jẹ́ tó máa sọ wọ́n báyìí tó sọ wọ́n ẹ̀yin gbàgbé ń sèlú bọ la hawla wala quwwata illa billah wàlá nídìí láti ṣàtúnṣe gán láwùjọ yorùbá yìí nítorí wàá ṣẹlẹ̀ náà ni pé wọn ń gbọ́rọ̀ wọn ń gbọ́rọ̀ torí pé nítorí wọn ń gbọ́rọ̀ ó ti yẹ kó yí padà jù báyìí náà lọ agídí ti pọ̀ jù abetí lápá pọ̀ jù kẹ̀kẹ́ ni àwọn ò ní yí padà dáàsì kúrò kí máa fàyàn kúrò nínú ìgbẹ́ ó wá ní orí inú ìgbẹ́ tó ń tọ̀ ló fẹ́ kú sí. àwọn báyà lọ́kàn jẹ báyà lọ́kàn jẹ torí ẹ̀ kí ni bàbàrà kí ni bàbàrà wọ́n máa sọ pé bàbá kan nígbà tó kú wá bàbá ti yí padà kọ́dà bàbá ti gbọ́ wáàdì ẹ̀ kọ́dà ẹ̀ kí ni ẹ̀ ò bá lẹ́wọ̀ ẹ wá wò ránjọ bá kú bàbá ò lọ gbọ́ wáàdì nígbà bàbá gbọ́ sáwọn ọmọ rẹ̀ gbọ́ ẹ rí i pé ó kó bá bàbá wọn gbọ́nagbọ́ná ni. bí ọ̀rọ̀ ajẹ́ kó náà papọ̀ lẹ̀ gan pé tọ̀ ẹ mú gbẹ̀gì ó mọ́ bá kú ẹ mú gbẹ̀gì wọ́n ní bókù bá kú wọ́n bá mú gbẹ̀gì lẹ́yìn rẹ̀ a máa rí ìyọnu ọlọ ẹ gbọ́rọ̀ àwọn ọmọ náà máa wá kú wọ́n máa ro gbẹ̀gì. ẹ̀yin gan lára tí bàbá yín bá kú bó lẹ́sẹ̀ náà rí ẹ̀yin tẹ̀ máa ń gbọ́dọ̀ alẹ́kọ̀ọ́ yìí mò ń bí lérè torí kọ́ máa jẹ́ pé ọba lójijì jọ náà ẹtí bàbá rẹ̀ sẹ́kù àtìyá rẹ̀ kí lẹ́yìn tí ń jọ náà. torí ń jọ lẹ́yìn máa sọ pé ẹ ẹ stars ẹ ní bínú ní sẹ́yìn mọ̀ pé tóyìn bá ti dé èèyàn kan láàrin àbí mẹ́jọ abẹ́ ìgbẹ́ ti wẹ̀. <laughs> kì í má bínú àbí kọ́ lọ́wọ́ máa mú tèmi ti jẹ́. torí délé ẹ rí i pé tí máa ń ṣẹlẹ̀ nu torí pé ńgbà tí kìí ẹ náà bá dé bọ́ọ̀lù òfin ní fìdí rẹ̀ mu àbí ìyá rẹ lọ́ba kú ó rí i pé èèyàn gbọ́dọ̀ kọjá wájú lé yín jọ àtijọ́ kẹta àtijọ́ kẹjọ àtogójì ọjọ́ àbá yóò mú hajjil akbar gbogbo owó òun ni fọ́fọ́fọ́ torí ẹ̀ níjọ́ ti fi iná bá dé àríwẹ̀sì ìyẹn ń bùkátà pẹ̀lú pé gbẹ́sì yìí kẹtùn tí ọba jẹ́ bẹ̀ wọ́n nílò lo Islam tẹ̀ ń gbọ́ yìí torí wọ́n mọ̀ kó yín láyà jẹ́ ni. wọ́n mọ̀ kó ilé àyàjẹ́ a àwọn náà fẹ́ gba ẹ̀ lẹ́sìn pé ojú náà gbẹ̀sìn á ah, ẹ̀sìn wo là á gbà gan ní yàtọ̀ sí Islam àbẹ́yìn gan Islam ń bẹ lórí ségesège ránwó níbo ni Islam kọjú sí níbo o. níjọ́ tí irú àdánwò bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ lágboolé òun sì túmọ̀ púpọ̀ ń gbẹ́sìn yìí tó ọba máa lò kò ní túmọ̀ kọ́bọ̀. ọ̀rọ̀ àbí ànìkanu wọn ló bí ma wọn ló fẹ́ pe ọ̀kan nínú àwọn afọ́npalapala kó abó nsọ́mọ ló kọ̀ òun á fún lówó owó yẹn wà á pọ̀ àmọ́ òun dì lẹ́nu láti sọ̀sọ́kùsọ̀. So, so, ẹnìkan rẹ à máwùlẹ̀ pé o torí ìsọkúsọ yẹn ń sàn nínú santi ẹni bí ẹ̀jẹ̀ àyòòye yọ fọ́nbù yọ sọ ìsọkúsọ rí ẹ̀yin náà tẹ́ bá fẹ́ rí ẹ̀sìn yìí lò ẹ rí i pé àwọn ẹni tó ń gbẹ̀sìn yẹn bíi tiyín lẹ̀ ń bá ṣe torí pé nǹkan ṣẹlẹ̀ ńjọ́ kan ẹnu tiẹ̀ lè máa rọrùn ṣùgbọ́n àwọn ìtọ́ gbẹ̀sì yé bíi tiẹ̀ tó bá wá ààrẹ ní tẹnu rẹ̀ rọ̀rọ̀ nù ọ́ yọ sọ pé láéláé wọn gbọdọ̀ dán nǹkan yẹn wò ń bì wọ́n gbọ́ ọ̀nù lágbà ìwọ ọlọ́gbẹ́dá ọ̀gbọ́n táwọn ọ̀rẹ́ rẹ sọ à èmi gan-an lómi ni wọ́n fi ń sọ̀rọ̀ ìwé òṣìṣẹ́ ọ̀kẹ́ fún ẹnu mi wọ́n fi gbogbo ń dábàá wẹ̀ tó dábàá rí i pé insha Allah bídà ayọ̀ ráyè jókòó lé torí ẹ̀ kò sáǹfà nínú màtíyàn màtíyàn bá lò ó téèyàn bá mọ kankan téèyàn bá lò kò sáǹfà níbẹ̀ bí ẹni tó máa gbójẹ dí ni ọmọ akì ọmọ gbogbo ń tá a fẹ́ lò ó sì ti kí kálí àmọ́ kì í lò jẹ̀díjẹ̀dí sì ń pa lọ tẹ̀wọ̀n kíkí láǹfààní tọ́mọ̀ kọ̀ láǹfààní kọ̀bọ̀ torí ẹ̀ gbogbo màláyé téèyàn bá mọ̀ téèyàn bá ti lò kọ̀ láǹfààní ọjọ́ ẹgbẹ́ ti ṣe jẹ́ tọ́. ìkẹlẹ́ kẹta wọ́tẹ̀ ṣmíìtì làátẹ̀ anábì pa ọ́ láti ká máa ṣàdúrà sẹ́ni tó bá sí. ìgbà tí èèyàn ṣe tó ṣe alihamudulilayi ẹran mi létí kí làárọ̀ wì. yarhamukallah á ṣàdúrà fún bẹ́ẹ̀. tó eléyìí anábì pa ọ́ láti ẹ̀. ìwọ náà tó o fẹ́ pàdánù àdúrà yìí ṣe alihamudulilayi ká gbọ́ nígbà tó o bá sin ká lè bá a láǹfààní àti sọ pé yarhamukallah. àyàfi tó bá jẹ́ pé ẹni tó sìn yẹn ó ní sọ láti láwà ló ti sìn òun sọ pé alihamudulilayi àwọn àgbàdo sọ pé yarhamukallah torí tá a bá ti sọ bẹ́ẹ̀ sọ láti wá ń kọ́ yọ bàjẹ́ torí arahamu ká ọ̀rọ̀ àwọn èèyàn ní káàyè ọlọ́run kẹ ọ ìwọ yìí ó ti dọ̀rọ̀ àwọn èèyàn sọ láti bàjẹ́ torí ẹ̀ òun lè sọ pé alhamdulilah naam ọba sọ láti rẹ̀ jẹ́ amadu àtàwọn òfin fún ká sọ ọ́ dìgbà bá sálá lẹ́yìn ìgbà bá ṣe kí sálámà bàbá sọ fún yàn kí alhamdulilah kí ló wọn sọ náà yahdikum Allahu wa yuslihu balakum. ẹlẹ́kẹ̀rin onáni wa ibrarul muqsimi ẹni tó bá búra tó búra lórí nǹkan kan. tààràn lọ́wọ́ tí òfin ní tara àbúra rẹ̀ dáhùn. anábì tún pa wá láṣẹ bẹ́ẹ̀. tààràn lọ́wọ́ tí òfin ní tara àbúra rẹ̀ dáhùn. gbígbá pé ọmọ kan ọ̀sẹ̀. bàbá rẹ̀ wá sọ pé kò sí náà yóò jọgba lálẹ́ náà. ẹ̀yin wá ń bẹ́ńbẹ́ nígbà tí bàbá ni yóò jẹgba lálẹ́ ikú sùn náà. ẹ̀yin wá ní ọmọ yóò ní jẹgba yìí. táwọn ti ṣe báyìí bàbá tó náà mọ ọmọ. òun sọ pé wọn mọ́ọ̀hì ọmọ yóò ní jẹgba lálẹ́ kìí ṣe ẹ má lu ọmọ yìí mi lórí wọn ọmọ ní jẹgba padà lọ ná ọmọ nǹkan ti ṣe ẹni tó búra àbí nǹkan yóò ṣe kàfàrà nígbà tó ti sọ pé wọn láyọ ọmọ yóò ní jẹgba lálẹ́ àwọn wà á ṣe tí ò ní mú kọ́ dáhùn látara àbúrò tó bù kí náà ṣe àwùlẹ̀ nínú ọmọ torí ká lè bá a fáyọ níbi kọ́ dáhùn wàláì tó ti sẹ́wọ̀n ló mú mi má nà mọ́ o ẹ̀yin kọ́ mẹ́jọ pé mo nà mọ́ kú bọ́ ọ. torí ẹ̀ tí ẹ̀dọ́ bá ti fọlọ́n búra báwọn ká jẹ jẹ́ lọ sẹ́lọ̀. pàápàá jùlọ tó búra lé lórí àánú tiwa náà ní ṣètò náà tó bá sànù ọmọ rẹ ó ti sànù wọn náà. pàìmọ́ ijó ló hàn ọmọ tí tọmọ o sì lè gbégbá sókè ọmọ lójú kójú ọkàn kí ni ò lè ẹnìkan wọn gba wájú ó ní ọmọ yẹn àwọn àni fún bùrọ̀ tó bù wọ́n sì rí pé mo lù mọ́ fẹ́ pa ó túbọ̀ sí pé ìwọ ó ti burú jù ó ti burú jù ká má tù ní ọ ó tún fẹ́ kó bẹ́ẹ̀ ni ẹlẹ́ni tó fẹ́ gbọ́ mọ́ni tọ́ka kéèsì. bí àpèjú yẹn ní ìsìn ọ̀sọ̀ fún ìyàwó rẹ̀ wípé tọba tó ro tó ń bi tọba wọn kọ ọ lọla lẹ́yìn yàtọ̀ àwọn obìnrin náà burú bàjẹ́ tó náà wá sí ike ẹ wọn náà kaka ọ̀hán alẹ̀ ẹ̀ gbogbo ẹ̀ ń tutọ́ gbà nítorí ló sí. òun kọ́ ọ lẹ̀ lálẹ́ ìyàwó yẹn wá ní wọ́ọ́lọ́ọ̀hì tí kò fi yà wá ó ní kọ̀ mí kíkọ́ ọ lẹ̀ yọ̀ kan wọ́ọ́lọ́ọ̀hì. ẹ̀rí kámẹ́ o àjẹsẹ̀ ìwọ ní ìsìn ìyàwó yẹn ó ti gbọ́n ju ọ lọ ọmọ sókè òjò ọ lọ wọn náà obìnrin tó bá sọ rẹ ó rí kọkọ rẹ máa ń tí ń ṣe o kì í ṣe ẹni tí mo kẹ́ńkẹ́ń àbí tí mo pẹlẹbẹ àbí tí mo gbogbooro lọ́kà dàlú ọláyà ni. sọ̀rọ̀ tó bá lágbọ̀ọ́yé ẹ̀sìn tí wọ́n bá sọ̀rọ̀ ẹ̀ fún wọ́n ti dé ń pánpẹ́ nù. torófin ọlọ́run sọ yìí pé ẹ̀ẹ́sẹ̀ tí ò ní mú kẹ́ni tó fọlọ́mù fúnra kọ́tara rẹ̀ tẹ̀. ajẹ́pẹ́ ńgbà tó ti ní wàláhì ó ní kàn ní kíkọ́ ọlẹ́yọ̀ kan tí kò ń tú àwọn ká. ó túmọ̀ sí pé láíláì ọ̀gbọ́dọ̀ kọ́ ọlẹ̀ torí tí wọn bá ti kọ́ ẹ lẹ́kíkọ́ ẹ lẹ́yọ̀ kan ó ti mú ó ti mú dání tí wọn máa ṣe ìtaràn lórí ìbúra tó ṣe. ìrẹ̀ wọn dá kọ́kọ́ gbẹ́sìn yìí wọ́n dá kíyàwó náà mọ́jọ lódò. sèrú eléyìí ajẹ́ pé ìyàwó ó ti garanti ó ti safeguard bíbẹ̀ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ike aburú kan mímí kan ò ní mí bíbẹ tó ń bẹ lọ́dẹ rẹ títí tí kò fi yà yín kọ́ á túmọ̀ sí pé ńgbà tí ọ̀nà bá ti wá búra bá ń kọ́ ọmọ ṣe garagara ó pé à òkúkú ní kàn kọ́ ọmọ wa ṣe garagara yọ̀ọ́ kọ́ wọ́n ló tún lọ ṣe kàfàrà tó kù síun so ìgbà náà ìwádìí ó tún dáa sí i ó tún máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó máa ṣe pọpẹ́ fúrú fún un lọ́nà tó ní òfin máa kékeré òun fẹ́ kọ̀ ilé ìjọba ونصر المظلوم ẹlẹ́tọ̀ọ̀rún ká máa ṣe ìrànlọ́wọ́ fẹ́ni tó ń bá ṣàbòsí sí tẹ́lárí kan ṣàbòsí sí ẹnìkan kí gbogbo ọ̀ràn lọ bí ẹni tí wọ́n bẹ̀ ń ṣe ó ti ṣe dáadáa ó ti ṣe parí wọn sanwó rẹ̀ gbogbo ayẹ̀ká ràn lọ́wọ́ títí dẹ́ni tó jẹ́ lówó fi sanwó àmọ́ ríran lọ́wọ́ dáràn lọ kì í ṣe táwọn máa ṣe ohun táwọn sọ̀rọ̀ rẹ̀ kálá ìdá o táwọn náà tún máa forí kásẹ̀ẹ̀sẹ̀ o rárá o á ràn lọ́wọ́ lọ́nà tí àwa náà fi ní sẹ́lọ̀ á bá lọ kì í sì ṣe ká dà lọ gbogbo wa ẹnìkan lọ ló kọ́ wa lágbájá ló ń ṣiṣẹ́ fún yẹn fóònù lówó ó náà lè ṣàlàyé tẹnu ẹ̀ tó bá hàn pé léyìí kò bo máa àbòsí wọn ṣe sí náà lóòótọ́ ẹ tọrọ kíkọ́ sanwó rẹ tó bá fi hàn pé wọ́n bù máa ní njẹ́ ọ̀sẹ̀lẹ̀ wọn lọ́sẹ̀lẹ̀ ẹ bẹ̀lẹ̀ iná wù kó yẹ bọ́ ọmọ ìyá rẹ̀ jẹ́ ẹran ẹni tí wọ́n bá ṣàbòsí sí ẹran lọ́wọ́ eléyìí tó túmọ̀ sí ká máa gbé páálí ká o ló kọ pé ẹran àwọn èèyàn lọ́wọ́ o wọ́n ìjábẹ̀ ti dáàrí ẹlẹ́kẹ̀fà sẹ́nìkan bá pè wá ká dá lóhùn ó pè wá wá jẹun ká dá lóhùn kí ẹsẹ kí ẹni tẹ́ máa pè pé wá jẹun kò túmọ̀ sí pé bí ń pọ́ ìfẹ́ ni wọ́n fẹ́ pè kọ́ wà láàrin yín torí gba àwọn òfin ọlànà sọ̀ jẹun gba àwọn òfin oúnjẹ ká sọ̀ jẹun gba àwọn òní kọ́ tún máa bọ̀ lọ́la ṣé òní ẹ ṣe bọ́ lọ́wọ́ bá lọ ń tọrọ lọ́dọ̀ rẹ̀ kó pèsè ìjọba jẹ tòṣùgbọ́n tẹ́nìkan bá pè ọ́ ìfẹ́ ẹni fẹ́ kọ́ bẹ láàrin ṣé ń tọ́ bá pè ọ́ dà lóhùn lópin ìgbà tí wọn bá ti mọ ikú tó bá lọ ọbẹ ó rí aburú tó wọn máa ṣe tọtakùtọ lọhùn tó sì ní lè kọ fún wọn lópin ìgbà tí ìwọ náà bá tó tún mọ ìpè kéésì pé àwọn èèyàn oríṣi kan lásán ni wọ́n dá pè pé kọjá pé wọ́n pe àwọn olówó nìkan ni yàtọ̀ sáwọn mẹ̀kúnnù kí lọ fẹ́ lọ sí mbẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹjọ́ bá pè wá ká máa dá lóhùn. ẹlẹ́kẹ̀jẹ wọ ìfṣà ìṣẹ̀lẹ̀ anábìrin ká máa san sísálámà ká láàrin wa. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. ọyẹ ká máa san ká láàrin wa ọ pàtàkì ibi kọ́ láàrin wa. ká sì máa ká máa ká máa fọ́n ká ó túmọ̀ sí ká máa fẹnu sálámà kí ẹ ti ká máa kùn sálámà.

àlàáfíà ayé bàbá ń bá a jì àwọn ọkùnrin haram oníkàlò òrùka gold kí la fẹ́ fi ṣe òrùka tá a lè lò. oní àyíká lè lo òrùka tó máa fi fàdákà sí torí pé fi ṣe torí ẹ̀ ká kíyè sára a sì gbọ́dọ̀ lórúkà rí irú àwọn òrùka tẹ́wọ́n náà ti dá àmọ̀ tó pọ̀ láwùjọ Yorùbá yẹn mi wọ́n wo ènìyàn pọ̀ wọ́n wo pọ̀ wọ́n wo pọ̀ yọ̀ọ́ wá lọ jẹ́ kọ́lọ́ yọ̀ọ́ jẹ́ oníkọ́lọ́ pupa wọ́n lè sọ pé àlùwò nìyẹn. tọ́ irú àwọn olùkọ́ òfin mùsùlùmí ẹ̀ wọ̀rọ̀ lé o torí pé òrùka àṣetọ́ni kọ́dà kan má jẹ pé tó gùn òrùka àṣetọ́ni ni òrùka tó má ti fi rin sí ànábì lórúkọ àṣetọ́ni torí òrùka gold kò burú tẹ bá ní òrùka fàdákà ó wá jẹ́ pé lókè rẹ̀ wọ́n fi kankan sàmì sí wọ́n fi dára sí tó wọ́n ṣe gold gbẹgbẹjẹ uh, nǹkan míì tó wọ́n máa fi dára sí òkè òrùka yẹn kò sí nǹkan tó burú bí eléyìí lópin ìgbà tó o bá ti jẹ́ gold tó lọ́pọ̀lọpọ̀ táwọn Yorùbá bá múra tán wọ́n tún gbé góòlù sọ́rùn ọkọ ènìyàn tọ́ba bùbá rẹ̀ àti ṣòkòtò yóò tún gbé góòlù sọ́rùn bùbá àti sọ́rọ́ yóò tún gbé góòlù sọ́rùn yóò tún wá fi òkà àtọ́sọ́wọ́ òkà góòlù pàǹpàpàǹpà èwo ló fílẹ̀ fún ìyàwó ẹ̀ àwọn ọmọ òkú táwọn bá múra táwọn ọ̀bá sì dé gbogbo ránu mára ó bí òtí ìpè. wọ́n yá bẹ́ẹ̀ làwọn òyìnbó náà máa ṣe òyìnbó dàbí sàábí òyìnbó dàbí sàábí ogun ajẹ́pọ̀ àwọn wèrè ló fi ṣe sáǹpù fúnra rẹ̀ àkàràbàkùnmọ́lá kí lè bá yé wa ajẹ́ pé a gbọ́dọ̀ ní òrùka tó bá ti fi góòlù ṣe kì í ṣe góòlù ni wọ́n fi ṣe é gbogbo rẹ̀ ṣùgbọ́n góòlù wọ́n dà pọ̀ máa ń tán fi ṣe ọkùnrin ọ̀gbọ́dọ̀ ló nítorí kò fi ṣẹ̀rẹ́ àṣọ pé tí ń tọ́ dé wọ̀ àti tí ń ṣe wọ̀ tí wọ́n bá pàdé lára nǹkan ẹyọ kan haramu ní òbórí. إذا اجتمع الحلال والحرام غلب الحرام torí ẹ̀ wọ́n ti fi góòlù sí kọ̀tọ́ kọ̀tọ́ pé ká lò. ọkùnrin wọn níbi kólékólé là á bọ́kùnrin ilẹ̀ wá débi pé kẹ́yìn náà máa di nǹkan márùn ilẹ̀ wá débi kẹ́yìn máa di nǹkan mọ́wọ́. awò kí ló mú yín ká tó ká sí gbogbo ọmọ ẹ̀ka kọ̀ọ̀kan àwọn mi láyé mi lè ṣètò ànìrọ̀jì nígbà tí èsì pé nǹkan dà yín láàmú nǹkan ń ṣe yín ọlọ́dún pé gbogbo ẹ̀ tá a bá ti rí bá wọn tó fi kíní sọ́rùn tó tún fi tọwọ́tọwọ́ ọdájú pọ̀ yẹ kó tún ní yẹtínà tí ọmọ àlò bẹ́ẹ̀ mọ̀ pé láyé tí wọ́n ń lo yẹtínà ọkùnrin pẹ̀fà wọ́n bá gbé yẹtínà pàápàá jùlọ irú àwọn ọmọ ẹ ń wọra wọn lọ́mọ àgbà lóde òun ọ̀pọ̀lọpọ̀ òde yẹ sí méjì ni ó tún lè lọ gbórí rẹ̀ fún yàásù fún wọn bá bá wọn bá ti pàdé àdúrà ìpàkọ́ ẹlẹ́dẹ̀ ọkùnrin fi yẹ sí ni àbí táwọn bá ń serú tí mùsùlùmí ti jẹ́ ọmọ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ dán o àwa lẹ́sìn àìsàn ní rádaràda haram ní ká lo òrùka gold wọn á ní kọkùnrin bá ti wá ní nkọ pẹ̀lú ọ̀rọ̀ tá a gbọ́ ìbò ni ó ti ṣe ó bùn ìyàwó rẹ̀ ni yóò sàrámù fún ìyàwó rẹ̀ àbí kò sì ní ọ̀gbọ́dọ̀ ló láéláé nítorí pé anáhìó anil sàmàl hàn hùwà náhìó anil tẹkọọt má lò tó túmọ̀ sí pé ọ̀gbọ́dọ̀ ni ṣe díṣẹ́ rí àwọn àti lọ́gbọ́dọ̀ ló tó ọ̀gbọ́dọ̀ ni wọ́n lọ yàtọ̀ síra wọn pàápàá jùlọ nípa bíi gold nítorí pé gold ẹ̀ mọ̀ pé owó náà ni. ìgbà táwọn èèyàn ń ná góòlù lówó ọkùnrin ní obìnrin náà ní gbogbo tó bá sì fi góòlù rọ bẹ́ẹ̀ náà owó náà ìrẹ̀ má lo góòlù má lo sílvà ó túmọ̀ sí pé o ti ṣe ní o lè ní ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ kí ni ọ̀gbọ́dọ̀ lo nítorí pé owó ni wàhálà kẹ̀dà. وعن شرب ń bẹ̀ صلى الله عليه وسلم wasallam tó pa fún wa ká máa mú mi pẹ̀lú abọ́ àbí kọ́ọ̀pù tọ́jẹ́ ike fàdákà wọn fi ṣe haram. torí rẹ̀ kọ́ọ̀pù kwáyé dálábọ́ ń bẹ tóníkè ń bẹ dáláwo ń bẹ kí wọ́n fẹ́ sèèyàn dédìí pé ká máa fi gold àbí silver ká máa fi kọ́ọ̀pù rẹ̀ ká máa fi mú mi torí kó lè bá a mọ̀ pé wọ́n lówó owó àdánù. tẹ́lẹ̀ bá yé wa àjọ ìpè kọ́ọ̀pù tá a máa fi mú àbábọ́ ni kò gbọ́dọ̀ jẹ́ ti wúrà kò sì gbọ́dọ̀ jẹ́ ti fàdákà. وعن المياسر الحمر وعن القصي وعن لبس الحرير والاستبرق wọ́n di báyìí gbogbo ilé nǹkan ọ̀kan náà ni ṣùgbọ́n kọ oríṣiríṣi ní máa lárúbáwá yorùbá ọkọ̀ ni bákan náà Ànábì sallallahu ọkọ̀ fún wa láti jẹ́ pé kó jẹ́ pé ìtẹ́tà máa tẹ́ sórí wa nígbà tá a bá gùn pé aṣọ ni wọ́n fi ṣe Ànábì kọ̀ nítorí pé ìtẹ́ àwọn anábì kọ̀ lórí káríba jẹ́ni tó ní tẹríba tó ní tẹríba fún Allah Rabbul Alamin. tó bákan náà wàhálì wàhálì ọ̀sẹ̀ anábì sallallahu alaihi wasallam àgbọ̀dọ̀ ló aṣọ àárín láti fi ṣe ìtẹ́ eléyìí tá à ń tẹ́ sórí ẹṣin wa ràkúnmí wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n ń lùsẹ̀ xarí àti ẹ̀gbọ́dọ̀ wọ xaríri lásán wọ́n lè sábọ̀rọ̀ orífẹ̀ xaríri kání wọ́n dìbàj orífẹ̀ xaríri kánò náà. èyí owó lè jẹ́ nínú àwọn orífẹ̀ xaríri tó wà. a gbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé a máa wá lo xaríri láti fi ṣe aṣọ àbí láti fi dá ọ̀kan nínú àwọn aṣọ tó ṣe pé a máa lò nítorí pé ọlọ́run ọba ṣe aṣọ hariru lílò léèwọ̀ lórí àwọn ọkùnrin nínú àlùmọ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam yàtọ̀ sáwọn obìnrin. lè jẹ́ ibi tí àwọn hadith tí ó wà nínú àkọlé tó síwájú tọ̀tẹ̀sí lẹ́yìn rẹ̀ ó ní báàbò sátìrì awratil muslimin wan nahyu. عن إشاعتها لغير ضرورة لأن باب تتطاط بره في دان لك وامي wọ́n bí àwọn fẹ́ sàlàyé nípa pé ká máa bo àṣírí àwọn mùsùlùmí nínú ìjẹni tó ṣe é pé yọ̀ọ́ àjẹ sábàbí láṣìírí àwọn èèyàn ò fi tú nǹkan àṣírí tí wọ́n mọ̀ tí wọ́n hàn sí gbogbo aráyé yòókù sọ ẹnu ẹ̀. a mùsùlùmí wọ́n lẹ́tọ̀ọ́ láti mú mùsùlùmí ọmọ ìyá rẹ̀ lọ́ọ̀bì kan náà. bóyá àárẹ̀ kan ṣe bóyá àdáhùn kan ṣe. tó ń gbà ẹ débẹ̀ ọ̀padà wa mọ̀ pé àṣírí nǹkan bá ń dà láàmú mọ́tò àṣírí rẹ̀ sáráyé. wọ́n bàjẹ́ níwájú àwọn èèyàn. pé afẹ́fẹ́ ti fẹ́ báyìí ẹ ti rí fúra kìnnìkan àwọn bẹ́ẹ̀ ni ẹ lè rí fúra adìẹ pépù rọ̀ tiẹ̀ lẹ́wà rí má tú àṣírí ọmọ ìyá rẹ mùsùlùmí má bà mùsùlùmí ọmọ ìyá rẹ jẹ́ má bà ló kọjẹ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ẹrú tí máa dùn máa wọ̀n kó ráṣírí rẹ kọ́ a máa wá lọ sọ́ká kọ́ máa bọ́ ọjẹ́ níwájú àwọn èèyàn kọ́ máa bọ́ ọjẹ́ lẹ́yìn rẹ ẹ gbọ́dọ̀ bo mùsùlùmí láṣírí ẹ sì gbọ́dọ̀ tú àwọn àṣírí wọn àwọn àṣírí wọn ẹ gbọ́dọ̀ tú ẹ gbọ́dọ̀ tú àyàfi tó bá fẹ́ tú láti kan ní bẹ tọmọ yẹn tù àṣírí tí wọn ní kò bò yóò jẹ sẹni tó ṣe pé àká iṣẹ́ láabi máa lọ́wọ́ rí ẹ̀ka tá a ká máa lọ́wọ́ nù kí sẹni tá a ti mọ̀ pẹ̀lú ìwà agbó tí èsì lè má hù nígbà kan pẹ̀lú eléyìí bí sì máa gbé hàn á sọ fẹ́ni tí ò ti mọ̀ tí gbogbo ó lè wá sọ́ra fún. à ń bomi láti rí kan ṣẹlẹ̀ nínú eléyìí. bákan náà wọ́n wá màkán táwọn ò rí. àṣírí wa tún sí ọ kíkẹ́ lágbájá ló gbé ọmọ ọlọ́mọ tó fi ṣoògùn. ó fi ṣoògùn owó àbó fi ṣoògùn sọ olórí ibú irú eléyìí àṣírí wo lọ fẹ́ bo wèrè ẹ̀sùn àṣírí rẹ̀ ọmọ tá à ń wá o ẹni báyìí ló jí gbé ọ̀há kẹdà ilé ìjọba ti ṣe jẹ́mbẹ̀ àti báàbù dá ti bẹ̀rẹ̀ lọ́jọ́ mi subhanaka allahu wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. aago ń jẹ́ àtọkọ àtìyàwó ṣùgbọ́n àní rí kó sínú ọjọ́ kan láyè lásìkò sọ láti bá ti tó téèyàn bá ń lọ téèyàn bá pè yóò fetí pàlàbà rẹ̀ ni gbọ́dọ̀ ti dì sọnù tọ́yẹ ká máa sálámà sírú rẹ̀ tí èsì sinọ́ rárá o ẹjẹ́ bá ti sinọ́ ìṣe mùsùlùmí ó kọ́ lásán tí wọ́n sọ kò sọ́ di mùsùlùmí torí ẹ̀ ó lè gbà tí ń bá ń tó sinọ́ kó tó jẹ́ mùsùlùmí ẹ má sálámà sí má tó bá sálámà sí yẹn má dáhùn tòtò bá ní kí ló dé òun sálámà sí yẹn dáhùn à nítorí pé ìwọ ìsìláàmù tó ń ṣe kò nítumọ̀ ìsìláàmù tó ń ṣe kò nítumọ̀ ó sì yẹ kí ìsìláàmù rẹ kó nítumọ̀ torí ìsìláàmù orúkọ lásán kìí ṣe ìsìláàmù ó yàtọ̀ sí àwọn káfìrì tẹ́lẹ̀ kí wọ́n lọ ṣọ́ọ̀ṣì ó yàtọ̀ sí àwọn káfìrì tí ń lọ sínágọ́gù ó yàtọ̀ sí àwọn káfìrì tí ń lọ sórí òkè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n ní ẹnìkan fẹ́ gba Islam àwọn jọ ń ṣiṣẹ́ so ẹnìkan á ní à kò ní gba Islam ṣáájú kó tó wẹ̀ o lórí ìgbà tó wá kọ́ wẹ̀ náà kó tó di pé àwọn fún ní gbólóhùn àti di mùsùlùmí ọ̀rọ̀ sáà di fàǹfà òun yà bọ́ síwájú ló fún kẹ́límà ọba dáhùn ọba di mùsùlùmí àkọ́kọ́ yìí tó ń ṣe náà lọ́dọ́gba sẹ́nìkẹ́ bá ti ló ń fẹ́ di mùsùlùmí ẹ tètè fún gbólóhùn jíjẹ́ mùsùlùmí gbogbo nǹkan mi yọ wá wà lẹ́yìn rẹ̀ ẹ̀yìn rẹ̀ lẹ́nìkan lọ wẹ̀ ẹ̀yìn rẹ̀ tẹ́wàá kọ bóyá ẹ̀ ń sálọ àlá ìwàjú ọ̀wẹ̀ gan kò bùkátà gbogbo àlàyé rẹ̀ gẹ́gẹ́ ní ìsìn tó rọrùn tẹ́ bá lẹ́ fún ọ̀rọ̀ tẹ́ bá sọ káyìn yóò mú gbàgbé alákọ̀ọ́kọ́ ìtẹ́ sọ fún ni pé ní ìsìn lọ dá mi sí gbogbo ara rẹ láì jẹ́ pé bìkan sẹ́kù pẹ̀lú àníyàn yìí pé òun wẹ ìwé àti di mùsùlùmí ọmọ bẹ́ẹ̀ lọ́kàn rẹ̀ tó wá ní ọkùnrin yìí báyìí ó ti di mùsùlùmí ṣùgbọ́n gbàtà àwọn sọ fún yín pé kókókó wá di mùsùlùmí ó ṣe sùúrù fún ẹ̀ yọ padà máa wẹ̀ àsìkò sọ láti wá tó àwọn bá kọ bí ó sì sàlùwàlá ọba wa tó lẹ́yìn àwọn. àkọ́kọ́ àṣìṣe la ṣe ń bẹ̀. lẹ́yìn tí káfíìrì bá ti gba islam ìwẹ̀ lọ́kàn ìwẹ̀ yẹn sì ṣeré torí pé ní ó fi wẹ gbogbo rọ́bìṣì àti gbogbo àwọn àdọ̀tí àti dá àti pàǹtí tí ń gbé bọ̀ ní ó fi fọ gbogbo ẹ̀ dànù torí di eléyìí sọláàtì tó ṣeun kò tí ì sí túmọ̀ fún àfikọ́ wẹ̀ àmọ́ ti di mùsùlùmí táwọn bàbá bàbá àwọn aṣọ tó tẹ wọ lágbájá gbàdá àwọn wa wọ mọ́sálásí táwọn àríkà àwọn ṣe sọ́láàtì ọmọ yẹn náà ṣe dùn pẹ̀lú àwọn àwọn bàbá àwọn bá dájà máa ti wọ́n lẹ̀ wọ́n darapọ̀ mọ́ òun tó ń ṣe lè má mú kí ló dé wọ́n ní torí ẹni tí ẹjọ́ dúró àmọ́ kó ti di mùsùlùmí ló sì wá wọnú mọ́sálásí lòun náà rúkú ló forí kalẹ̀ sáà ti dírámà yìí àwọn bá tún lọ dájà máa mí lẹ̀ àṣìṣe làwọn bàbá yẹn ṣe o gẹ́gẹ́ bí àṣìṣe ẹni tó péyàn wá sínú Islam tó náà ní kọ́ máa ṣe sọ láti ṣáájú kó tó wẹ̀ àṣìṣe táwọn náà ṣe ni pé wọ́n dájà máa mí lẹ̀ ibi tí wọ́n ti ń bájà máa ká lọ kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ lẹ́yìn rẹ̀ àwọn bàbá wọn bàtà wọn wá sálámù wọn á bí wọn kí ló sẹ́yìn fi lọ́ọ́ dáṣọ láti ti yín ṣe wọ́n láwọn ọmọ ọmọdé ẹjọ́ dúró ní mùsùlùmí. àti pé wọ́n lágbájá sórí pé ìdẹ́ ń dán o èyí tún lò bá di mùsùlùmí. ìwọ ló ń tún dá mú wọ ìsìláàmù mú wá bá wa lẹ́nu ìsìláàmù tiẹ̀ ló ń fẹ́ kó náà máa ṣe ni. <laughs> ìyá ni pé kàkà kó mú wá kó náà máa sọ lọ́bẹ̀ẹ́ yọ ọwọ́ á mú kó lọ́lọ́bẹ̀ẹ́ yọ ọbẹ̀ sọdọ̀ lọ́bẹ̀ẹ́ ẹ̀gúsí àwọn ẹ̀kọ́ subhanallah so àwọn bàbá tó wá gbógun tí o dákun tó ṣe dáadáa rí báwọn bàbá wọn dákẹ́ nítorí kí wọ́n fẹ́ ba tiẹ̀ jẹ́ nù kéèyàn ṣe islam gidi àdúgbò máa ṣe yọ́bọ̀yọ́bọ̀ èwo lọ́dà islam gidi àjẹbù ti ṣe jẹ́ lẹ́yìn náà ẹ wàá sọ fúnra ọmọ nǹkan wẹ̀ sẹ́tẹ̀ máa ń ṣe láyé àwọn ọmọ káfíìrì tí máa ń bá yín ṣiṣẹ́ yẹn ẹgbẹ̀rún láti máa hùwárí eléyìí tó ń jẹ́ kí islam ó wù wọ́n kó wù wọ́n ẹ sì má kúrú ẹnu ẹ má bá wọn sọ̀rọ̀ islam àdé mùsùlùmí gba islam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ aláàánú lọ́lọ́ náà. gbogbo ibi ọmọ kánú nígbà tí à ń bọ́ ọmọ kan ó lóun ti di mùsùlùmí tó ẹ sì máa bá a ṣiṣẹ́ wàhálà ti di mùsùlùmí ní wọn á dùn àwọn tó ń múri wáyà wà kọpẹ kó jìnnà wọn bá tó ló lòun ṣe islam á kí ló dé bàbá wí òmú ẹ̀rí kan wá tọ́jà tí àwọn ń bá wípé bóòlù bí wọ́n ṣe máa yẹn wọ́n tó ti dé mùsùlùmí ẹ ọmọ pé islam ẹgbẹ́ kílẹ̀ ń múnú rádaràdá tẹ̀ ń jó tẹ̀ ń lùlù tẹ̀ ń tàdéréke tẹ̀sí lẹ́yìn ọlọ́run lẹ́jọ́ fún. ọmọ mi sì ń bẹ ní ọ̀dọ̀ ọ̀gá tiẹ̀ tó mú wa kẹsàn là ń bá rò wọn náà lè máa torí gbogbo yín náà inú ẹ wọ́n ti inú náà gbogbo yín jọ wà tẹ̀sí Islam lẹ́yìn rẹ̀ wọ́n bá mú ròyìn wá ọmọ di mùsùlùmí ọmọ tí èso gangan là ń bá wí ike ńgbà tó gbọ́ ọ̀rọ̀ yìí ó ní kò sí kò di mùsùlùmí ọmọ ti di mùsùlùmí alhamdulilah ẹni tá a wá pàtẹ ọ̀rọ̀ nítorí rẹ̀ gan kò sí ìmẹsì wa dòdò tẹ́lẹ̀ ìtumọ̀ sí kí ẹ má kúrò ẹnu ẹni tọ́lọ̀ ń bá nílò yóò di mùsùlùmí ṣùgbọ́n tó bá di mùsùlùmí dídi mùsùlùmí wọn ò tó bí ká tún pẹ̀lú wọn ẹ gbọ́dọ̀ fi wọn lẹ̀ gbogbo ìṣòro gbogbo wàhálà tó lè kojú ẹjọ́ wà pẹ̀lú ẹ̀ bákan náà àlàyé ẹ̀sìn islam àtàgbọ́yé rẹ̀ tó péye ẹ gbọ́dọ̀ jẹ́ kó náà ni ó kéré jù ẹ máa mú kó náà fi islam torí gbogbo ní ẹ̀ bá ti mọ̀ ń pa rẹ̀ kí ó rọrùn kẹ́nìkan jágbà mọ́ onítọ́tọ́ kí ìmáàmù kọ́ máa dúró de àwọn èèyàn nírùkú àwọn ẹni tí ń sàlù àlá tí ò tí ì wọnú sáfù bẹ́ẹ̀ kí màmú ọpọ́rù kú fún olè bá wa darapọ̀ mọ́. tí màmú bá gbọ́ sẹ́nìkan wọ mọ́sálásí tó ń sìn wàá rò pọ̀ òkòsí tó burú kó dúró díẹ̀ tó ní tì kó fi darapọ̀ mọ́. ṣùgbọ́n sí ẹ̀tọ́ àwọn tó ti wà pẹ̀lú lè màmú láti ìgbà tá a bẹ̀rẹ̀ sọ láti lọ́yẹ kí màmú ọmọ pọ́nlé ni àbẹ́tọ̀ lẹ́tọ́mà. eléyìí ó bí àpá láàrin àwọn olùkọ́ tó wá ní kí ni bẹ́ẹ̀ ni ẹlẹ́kẹ̀jì wọ́n ní ká fá orí apá kan ká dá apá kan sí táwọn ti fọ́ àlàyé kíkọ̀ dáa àwọn wíwíwí àwọn sọsọsọ ládùúgbò àwọn àwọn ẹni tí ń fa ti ń gẹ̀ wọ́n tún bá tẹ́ lọ kí làwọn lè fi sùúrù ẹ sàlàyé ṣe sùúrù kòbókòkò sí lọ́wọ́ yìí ambosibosi pé a máa wá dàka ikpe ti gbà àà ẹ mẹ́jọ wọn gbà o. àlàyé ẹ tọ́lọ̀ bá nílò tẹ́lẹ̀ náà òbúkátà àlàyé tiẹ̀ kó tó gbọ́ tẹ́lẹ̀ ti ṣàlàyé ọlọ́run bá Muhammad ó ní òfin fi rán kan ṣàlàyé tó kájọ wá pa wà fúrúǹtù táwọn afi kòbókò sábẹ́ aṣọ sábà ti rẹ́ni tó tó tó rúlé apá kẹta apá kẹta lábàá máa fẹ́ gbálé ká àwọn ọmọ kan sọ pé àbí ọmọ ìyá wèrè àbí nǹkan ṣe sábà kẹ́sì kan gbádùn à wọ́n lọ wọ́n dira dọ́nù àwọn olùkọ́ àwọn lu ọ̀tá sí tó torí délé ẹ má fojú wọn rí nǹkan kan ọ̀rọ̀ lọ́mọlé ti jẹ ọ̀rọ̀ náà ọ̀rọ̀ lẹ́ẹ̀ma sọ agbára kọ̀rọ̀ àmọ́ wọn ẹ má dàn o ọlọ́run bá kọ́ bá tún gbogbo àwọn ẹni tí ń ṣe ń kótó lọ́wọ́ àti tànàbì náà sí ọlọ́run dá wọn padà sí di ẹ̀sìn Islam lódodo ọlọ́run bá kó tún wa ṣe níbi tí gbogbo wa kù sí wọ́n ràn lọ ní kọ̀kọ̀ àti ní gbangba subhanakallah wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.